ibi tí ọ̀rọ̀ Mohbad tó ti tó ti táyà mi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sú mi ni pé àtìbẹ̀rẹ̀ ni ni mo ti mọ̀ wípé ejò lọ́wọ́ nú lọ̀rọ̀ Mohbad yẹn kò ń ṣe ikú láti ọ̀dọ̀ Ọlọ́run ló pa ọmọ Mohbad yẹn òun ni pé nígbà tí pólíìsì fẹ́ ṣiṣẹ́ wọn. Eh, wọ́n lọ ń I àwọn tí wọ́n sí ń bẹ̀ ńgbà tí Mohbad ṣaláìsí ókè kátẹ sọ pé ókè o wọ́n na Mohbad nígbà ayé ẹ̀ o ìgbà tí wọ́n nà kí ló dé tẹ́ ẹ̀ fi arrest wọn ókè ẹ̀ wá arrest wọn o wọ́n dẹ̀ nà ńgbà ayé ẹ̀ o wá kú ẹ̀ wá fẹ́ ṣẹ̀ wá gba justice fún Naira Marley àti Sam Larry àwọn kọ́ ni the first set of people tó yẹ kẹ́ sọ pé fẹ́ arrest the first set of people tó yẹ kẹ́ kọ́kọ́ tì mọ́lé òun ni gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ nígbà tó kú gbogbo wọn pátá láì yọ ẹnìkankan lẹ̀ in fact ìlú òyìnbó kò ṣe bí ọmọ kókó lọ́wọ́ báyìí ìwọ ni eh, widow ìwọ níyàwó ìwọ ní kíní àbò lọ́mọ kókó lọ́wọ́ báyìí wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ ó láwọn tó máa bá ẹ tọ́jú ẹ̀ ní Amẹ́ríkà máa sanwó ẹni tó máa tọ́jú ẹ̀ fún ẹ wọ́n máa tọ́jú ẹ̀ gan jù ẹ lọ wàá lọ wàá lọ ṣẹ̀wọ̀n ẹ wàá lọ ṣí ẹ̀wọ̀n ẹ á pé ẹ wá fi sẹ́ńtímẹ́ǹtì sí ẹ wídò ẹ má sọ̀rọ̀ ẹni tó ṣe lùsì ọkọ ẹ ẹni tó ṣe ṣe gbá ẹni tó ṣe ṣàwo ọkọ ẹ òṣìwò o wà pẹ̀lú ọkọ ẹ títí tó fi ṣaláìsí o ò lè sọ̀rọ̀ kó wà straight forward from the beginning kó dúró lórí ọ̀rọ̀ ẹyọ kan láti bẹ̀rẹ̀ wá kẹ́fíríbọ̀dì dẹ̀ ó dán tu pé the same thing ló ń sọ ó ń sọ kámakàmá kábàkàbà kámọkàmọ kábàkàbà ẹ̀ẹ́ ẹ̀ẹ́ etí ń dùn wọ́n fún lábẹ́rẹ́ abẹ́rẹ́ immunization ló gbà ẹ̀ẹ́ fertilizer àbí tantalizer àbí <laughs> kí ló sọ pé wọ́n tún fún un wọ́n tún ní kinní kan eh, Naira Marley àti Sam Larry àwọn ni wọ́n pa àbí Naira Marley ló pa kinní kan kinní kan ẹ̀ eh, ó gbáwọ́ mọ́ kíláàsì ó ṣe gbá ó kàn mú àtàmọ́ àtàmọ́ àtàmọ́ tí ò make sense kò ní mí nì ò make sense to me at all òun lẹ́kàn mú. at the end of the day ẹni kinní kan ló ṣe kinní kan. ta ló yẹ kẹ́ kọ́kọ́ mú ta ló yẹ kí ẹ kọ́kọ́ mú gbogbo àwọn tó wà pẹ̀lú ẹnu ilé àwọn tó gbé lọ sí hospital àtàwọn tó fún un lábẹ́rẹ́ àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ gbogbo wọn pátá ló yẹ kẹ́ kọ́kọ́ kẹ́ kọ́kọ́ arrest ẹ wá lọ ń mú kọ̀tọ̀kọ̀tọ̀ ó sọ kọ̀tọ̀kọ̀tọ̀ lóríṣiríṣi ó yó lọ́jọ́ yẹn ìníkan ó lábẹ́rẹ́ kan tó máa ń fún tó bá ti yó tó wà restless òun náà wà ó kàn sọ kọ́tọ̀kọ́tọ̀ kò sí the same thing tó jáde lẹ́nu ẹ̀ ìyẹn ìyàwó ẹ̀ Wùmí látọjọ́ ẹ̀ ẹ̀yin kẹ́ wá kóra yín jọ ẹlẹ́yìn sọ́pọ́ọ̀tì Wùmí ẹlẹ́yìn sọ́pọ́ọ̀tì Wùmí gbogbo yín tẹ́lẹ̀yìn sọ́pọ́ọ̀tì ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad kó ṣẹlẹ̀ sọ́mọ yín kó ṣẹlẹ̀ sọ́mọ yín gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ tẹ́ ń fi irọ́ tẹ́ fi ń defend irọ́ tẹ́ lẹ́ ń support ẹ̀ kó má lè sọ ọkọ straight exactly bó ṣe ṣẹlẹ̀ kó dẹ̀ dúró lórí ẹ̀ gbogbo owó kan ń sọ èyí tó bá sọ lẹ́ni kan ló tún máa sọ dàwọ́sà ló ẹ̀ bá ó tún yá wọn ní àdúrà ló tún ẹ̀ bá kí lẹ̀ ń hide kí lẹ̀ ń gbé pamọ́ even any case tó bá máa wà straight forward and honest the same thing láti bẹ̀rẹ̀ from day one ọkọ̀ ẹ kú sí ẹ lọ́wọ́ o bẹ̀rẹ̀ sí ní ṣèdí àwọn tí wọ́n síbẹ̀ tí wọ́n tiẹ̀ sí nílùú rárá tó wà ní outside country ńgbà tó ṣẹlẹ̀ àwọn ló bẹ̀rẹ̀ sí ní update fún lórí social media tí wọ́n mọ kọ́kọ́ ń pa ẹ̀ láti lè cover up shit ẹ̀ at the end of the day náà wọ́n ní kó lọ ṣe DNA wọ́n ní ò ní ṣe DNA ó sọ di bàbàrà ó sọ DNA di bàbàrà olóhùn ló dis virgin òun lọkùnrin tó kọ́kọ́ máa jábàálẹ̀ òun ló ṣe gbá òun ló ṣàwò ó wá sọ di DNA di nǹkan tó tó jẹ́ pé heavy kan tó jẹ́ pé first day tán ti request fún ni wàá ti lọ ṣe ká ní pé ó dára ẹ lójú bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́tọ̀kọ́tọ̀ òṣìkiri ẹ wá ń fa case tí ò lẹ́sẹ̀ lẹ̀ tí ò yẹ kẹ́ ẹ fà débi kankan ẹ wá bẹ̀rẹ̀ sí ní fa àwọn pólíìsì náà oníjẹkújẹ tó jẹ́ pé nǹkan tó máa jẹ kò jẹ́ kọ́ gbọ́n àwọn náà bẹ̀rẹ̀ sí ní support ẹ wọ́n fún ẹ ní support pé kìnnìkan kìnnìkan ṣé kò ń ṣèwọ ló yẹ kọ́wọ́ kọ́ gbé àti dàósà o àti gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú ẹ̀ ńgbà tó kú kò ń ṣe ẹ̀yin ló yẹ kọ́kọ́ kó kẹ́ kọ́kọ́ lọ sọ nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ọlọ́mọ wọn ò gbé yín wọ́n dẹ̀ tún lísìn sí gbogbo irọ́ tẹ̀ ń pa wọ́n lísìn sí gbogbo irọ́ tẹ̀ ń pa lójoojúmọ́ lẹ́nu yín ẹ́ ó ga o nàìjíríà èèlè o nàìjà nàìjà èèlè o hmm. olóòótọ́ òun ló ń jẹ̀yà nàìjíríà àwọn onírọ́ àwọn ọ̀bàyéjẹ́ àwọn ìkà àwọn ẹni bí àwọn náà ń gbádùn ní nàìjíríà àwọn náà popular ní nàìjíríà àwọn ni everybody celebrate ní nàìjíríà àwọn ni one praise ní nàìjíríà ní nàìjà náà ni gbogbo ẹ̀ why tó jẹ́ pé àwọn tó wà honest àwọn tó ṣe gidi tó ń gbádùn tí wọ́n ń ṣèkà tí wọ́n níbẹ̀rù ọlọ́run wọ́n gbá wọn sẹ́gbẹ̀ẹ́ wọ́n gbá wọn sẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ èṣù àwọn tó jẹ́ pé èṣù ti jọba sínú ayé wọn àti orí àti títí díẹ̀ ẹsẹ̀ wọn ìkànnì lójoojúmọ́ ìwà burúkú ni lójoojúmọ́ kò ní nǹkan gidi tó fọjọ́ ayé wọn ṣe àwọn lè máa máa praise àwọn lè máa máa support àwọn lè máa máa gbé kiri torí pé wọ́n ń fún yín lówó owó tẹ̀ lè ná lọ títí láéláé ẹ ti gbà wípé owó tó bá fún yín gbogbo kan tẹ́ fowó yẹn ṣe pátá lẹ máa jẹ̀yà ẹ̀ láìpẹ́ ẹyọkọ because kò ń ṣowó tó mọ́ kò ń ṣowó tó mọ́ ẹ̀rọ ẹni tó ṣèkà ẹ̀dẹ̀ ń bò ẹ̀ ń kọ́fà ẹ̀ torí pé ó fún yín lówó owó yẹn kí lè rò pé fẹ́ fi ṣe kò sí kankan tẹ́ lè fi ṣe ìyí tẹ́ fara ṣiṣẹ́ fún ọlọ́run á yọ kúrò nínú gbogbo owó yín ìyẹn ló máa wúlò fún yín ṣé rí gbogbo that is ti ìyí tẹ́ fara ṣiṣẹ́ fún tí ò bá ti bàjẹ́ torí ìkà owó ìkà tẹ́ gbà mọ́ tẹ́ kó pẹ̀lú ẹ̀ papọ̀ tẹ́ bá rò pé bóyá ó ní kankan tẹ́ lè fi ṣe kò sí kankan tẹ́ lè fi ṣe kò sí kankan tẹ́ lè fi ṣe kò sí property tẹ́ lè fi kójọ kẹ́ gbádùn ẹ̀ inú ìbànújẹ́ lẹ fi máa lò nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn nǹkan tó yẹ káwọn jí oyin kan máa sọ fún yín ní ṣọ́ọ̀ṣì nìyẹn bẹ́ẹ̀ wọ́n fèèlì láti bá yín sọ because ẹ lọ ṣe kàkẹ́ kówó wá wọ́n á gbà lọ́wọ́ yín ẹ ṣáà ti lọ ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ṣáà ti kówó wá ni mọ́nímọ́ngà ni wọ́n wọ́n ready láti sòótọ́ fún yín pé nǹkan tẹ́ bá fara ṣe sweat yín òun nìkan ló lè wúlò fún yín ló lè bá yín dọjọ́ alẹ́ gbogbo èyí tẹ́ fi kà ṣe tẹ́ fi kó jọ ọ̀rọ̀ tẹ́ fi wà burúkú tẹ́ fi bayé àwọn èèyàn jẹ́ tẹ́ fi pààyàn gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run máa gbà padà láìpẹ́ ọkàn lọ́wọ́ yín kò sí kankan tẹ́ máa fi ṣe ẹ̀yin ìka burúkú òṣì.